Babe, mo ti explain for you. Ni ma jókòó sílẹ̀. I need to work. I am the man. Let me work and take care of us. Kò bú sí ohun tó burú nínú wípé kéèyàn jẹ́ full house wife. Kí láti sọ̀rọ̀ tó sọ pé bí mo máa wá ìgbó alámakú náà? Tó bá jẹ́ pé ẹ̀yin náà ṣiṣẹ́ ni, ṣe ń gbogbo nǹkan tójú wá rí ìsìn àní máa fojú rà rè báyìí. Ah! Ta ló wà? beautiful housewife Bámidé ni. wàá ṣẹ́gun Jésù Kristi fún ọmọ ìránṣẹ́ It's just like our partial paralysis bó ṣe ń fi pé yẹn wọ́n ṣó pé um, life ṣe wà bẹ́ẹ̀ ni. ẹ ti wá bí tẹ́lẹ̀. mi ò dé bí mo ṣe ń bọ̀ ni. láti àkókò yìí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kíyàwó rẹ̀ ṣiṣẹ́ lórí èèyàn sọ fún ẹ pé òun fẹ́ wà independent ìwọ ní dandan kó dependent. nǹkan tẹ̀gbọ́n mi ṣe lè máa jẹun. Yeah!